إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا أنه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي الله وأشهد الله لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن تبعه بالسان إلى يوم الدين أما بعد àkí gbogbo wa lẹ́yìn ìgbà tí a ti dúpẹ́ fún ọlọ́run ọba Allah ọba aláṣepé ọba olùdarí ọba tó yẹ pé ń darí wa ọlọ́run bọba lékẹ́ ọlá tó ṣe èmi àti ẹkùn di àkókò yìí kìí sọgbọ́n wa o kìí sọ yé wá o kìí ṣe bá ṣe nílà káyì tó àánú ọlọ́run bá lè wà lórí ni abẹ̀rẹ̀ Ramadan ọlọ́run bá ní pé kárí yan rẹ̀ pátápátá lé níbi ìnìlẹ̀ ìtààrà kí àti kẹ̀kẹ́ ọlọ́ba níbi Muhammad sallallahu alaihi wasallam ìtọ́lọ́ba ṣe ní àánú fún wa ẹni tó bá lóhun ọ̀rí àánú tọ́lọ́wọ́n bá pè ànẹ́bì òun ọ̀rí lára rẹ̀ òwe ni bẹ́ẹ̀ alábòsí ni o ọlọ́run bá ní pé àṣí ọ ní rahmatan lil alamin ìkẹ́ bàánú láti ọ́sẹ̀ fún gbogbo àgbà láyé bẹ́ẹ̀ni gbogbo ọ̀bá rílẹ̀ yìí àwọn mùsùlùmí rẹ̀ àánú lọ́lọ́run bá fi ànẹ́bí ṣe fún wa wọ́n fi máa ń pè ní nẹ̀bí yọ rahma ànẹ́bí ìkẹ́ ìkẹ́ àti kẹ̀kẹ́ ọlọ́ba ọ̀kọ́lọ́ba ara lè rẹ̀ ọ̀sán abẹ́rẹ́ ọ̀hún àti gbogbo àwọn tó bá fi ṣe ẹ̀kọ́ sí tí ó fi di ọjọ́ ẹ̀san lẹ́yìn eléyìí adúgbò fọlọ́run ọba lẹ́ẹ̀kẹ́ sí ọlọ́run ọba tó ṣe é nírọ̀rùn fún wa kó jẹ́ pé ààwẹ̀ ọdún yìí ọgbọ̀n lọ́jà sí lọ́nà ẹ̀wò lẹ́yìn egbọ́ ni ìní màá máa ń gbọ́ tí wọ́n lẹ́lòmíràn sọ pé látìgbà tóun ti dáyé ààwẹ̀ 29 náà lòun máa ń gbà bàbá òun náà sọ pé nígbà tóun náà ti dáyé ààwẹ̀ 29 lòun máa ń gbà bàbá òun náà ti sọ pé ńgbà tí òun sọ pé òun ti dáyé ààwẹ̀ 29 lòun máa ń gbà a padà wá rí pé ìmọ̀ nípa tẹkinọ́lọ́jì gbogbo wa kó lóye lè pátápátá tí wọ́n bá ń gba 29 lásìkò tí wọn àti àìsọ́làjú kò jẹ́ kí wọ́n rẹ́sìn wọn sí bó ti tọ́ àti bó ti yẹ tẹkinọ́lọ́jì tó ti wà lónìí ọlọ́run jẹ́ ó já rọrùn fáwa ó jẹ́ ká máa gba 29 àwọn àgbà tààtì nídùn ta tààtì lágbà ọlọ́run tó ṣe lọ́dún yìí náà tààtì lágbà àwọn tó máa wẹ̀ ṣáájú wa bí ìmáàmù Ìbàdàn tó ń sàlàyé nípa pé ìjọ tí Muharram bẹ̀rẹ̀ ní èlèyàn máa kà tó bá ti pé iye kan ìjọ níjọ táàkì táwọn kírun àṣámú táwọn bẹ̀rẹ̀ àwọn ìjọ kejì ó ti bẹ̀rẹ̀ àwẹ̀ ṣáájú tiwa látijọ́ àlàbísí ló ti bẹ̀rẹ̀ abẹ́rẹ̀ jùmọ̀ sóhun ní ọmọ àgbà rẹ̀ lónìí ni àbí òní gbà bọ́bá gbà ewu ó fi ilẹ̀ wàhálà torí pé bọ́bá gbà ọgbọ̀n àtẹ́rọ̀kan lòun ọgbà yẹn bákan náà tí ọba gbà ó jọsìn nínú àwẹ̀ láháúlà wà láàpọ̀wàtà ìlàbílà aláṣejù wàhálà ní o ọlọ́run dákun bá ṣàfójì fún máàmù wa náà bá ṣàfójì fún ọkọ̀ṣẹ́ tí ó lè kó sí irú àṣìṣe yìí bá ṣàfójì fún wọn bá ṣàfójì fún wọn bá ṣàfójì fún wọn bá wa gbé wọn kó lójú ìlànà tí wọ́n wà yẹn kọ bá gbé wọn sí ìlànà àwọn tó jẹ́ aṣáájú wa àwọn sábẹ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tánàbí sọ pé sùúrù mọ́ lè rí yẹ́tẹ́ wa àfitẹ́rù lè rí yẹ́tẹ́ ẹgbà rẹ̀ fún eré oṣù ni ò kìí ṣe bá kà kẹta ẹ̀sì sínú fún orí rẹ̀ wọ́n má gbìyànjú wọ́n wá oṣù lánàá la ilaha illallah àwọn táà mọ́ sọ̀sọ̀kúsọ nípa tọ́ọ̀n torí pa síndì rẹ̀ ni ò ah, àwọn táwà ní sọ̀rọ̀ ẹ̀ àwọn náà ti sọ̀rọ̀ ẹ̀ rí ṣùgbọ́n pàtà tẹsẹ̀ bọ́ àdọ́dọ̀ àwọn kọ̀ọ̀kan tí wọ́n lórúkọ méjì sunna táwọn bàbá wa ta dọ́dọ̀ wọn bá ń gbọ́rọ̀ yìí wọ́n mọ̀ pé lódodo ń tọ̀tọ̀ àṣìgbésẹ̀ lórí rẹ̀ adọ́dọ̀ àwọn bàbá wa Adiyatullah nìbàdàn adọ́dọ̀ àwọn bàbá wa báyà lékè níjẹ̀bú òde bẹ́ẹ̀ ládọ́dọ̀ òfẹsọ̀ olóyèdè tí wọ́n di jáǹpù wọn lónìí àtàwọn kọ̀ọ̀kan tàwọn kọ̀ọ̀kan tó jáwọn èèkàn adọ́dọ̀ bàbá wa Adébáyọ̀ ní Abdulwahab Adébáyọ̀ tí wọ́n jẹ́ olùdarí Mandul Arabi kọlọ̀n bàbá lẹ́kẹ́ lákọ́bá sí dáadáa fún gbogbo àwọn bàbá yìí gbogbo wọn ni méjì súnà látọ̀ọ̀dọ̀ wọn àtàwọn míì afẹ́fẹ́ mọ ìgbìyànjú iná ẹ̀ ni àwọn ní ìsílẹ̀ Yorùbá nípa rírí oṣù la hawla wala quwwata illa billah gbogbo àwọn bàbá yìí ni wọ́n sì àṣà àmáǹjẹnu àmáǹsọ̀wọ́ wà ibi tí ń bá sọ̀rọ̀ náà wà náà ti sọ orí ẹ̀rẹ́ o ṣùgbọ́n nígbà tá a tọ̀pá bọnú ẹ̀ a padà rí pé ah, àwọn bàbá yìí ń ṣe gudugudu méje owó yaya mẹ́fà nípa rírí oṣù àbí wọn ò rí oṣù pẹ̀lú ìkúnlọ́wọ́ sultan lápapọ̀ ní gbogbo ilẹ̀ nàìjíríà ọ̀tọ̀ làwọn tó yẹ pé wọ́n ń mójútó mú ṣáìtì ọ̀tọ̀ làwọn ìgbìmọ̀ yìí táwọn náà gbìyànjú gidi tí wọ́n ń bẹ lábẹ́ àṣẹ sultan wa olórí wa olùdarí wa ní nàìjíríà gbogbo wọn yìí ni wọ́n ń ṣe gudugudu méje orí àyà mẹ́fà kọ́lọ́nkọ́ bá ṣe dáadáa fún wọn kọ́ bá ṣe dáadáa fún wọn ó ń gbìyànjú gan-an gbogbo àwọn ọ̀rọ̀ kátikati àti wò àti ṣe àrò lè bẹ̀rẹ̀ ìgbìyànjú tí Islam fi wá sí ní ká máa lò àwọn kan bẹ lọ́dún tó lọ wọ́n sọ pé wọn ò ní rósùn pé gbogbo ayé àwọn ti kíyèsí wọn ò lè rósùn pàlẹ́ àwọn rósùn Saudi bẹ́ẹ̀ pé láì nẹ̀ta níbi fọwọ́ ni lónìí ni wọ́n ní àlò àlò ọlọ́run bá ní kúkọ̀ sọ ní bẹ́ẹ̀ wọ́n ní ẹ̀ta níbi tó gbé kalẹ̀ ní ẹ̀tàn ṣùgbọ́n lọ́dún yìí gbogbo àná ìlàjọ ọjọ́ náà wọ́n là ní rí àdádọ́ àwọn òdó lórí ọ̀rọ̀ tí wọ́n wọ́n jáde wọ́n jáde nàìjíríà káàkiri àyè wọ́n jáde ní ìlú sọ̀ndíyà náà àtàwọn orílẹ̀-èdè míì láti wá oṣù lọ ṣùgbọ́n ní ìtọ́ ọlọ́run bá wọ̀ wọ́n sọ wọ́n gbé káyípa àwẹ̀ lónìí nílà alhamdulillah bó ṣe pé ó wu èmi púpọ̀ tọ́lọ́n bá lè ní ká gbára ẹ̀ lónìí ọlọ́run bá sì mú wá sí musẹ̀ lọ́nà o kìí dùnmọ̀ mi bá àti máa ń jáde kónú ọmọ náà lójijì yẹn torí pa máa ṣe méjì sáàgbàwẹ̀ sáàgbàwẹ̀ sáàgbàwẹ̀ kẹsí àbágbàwẹ̀ kẹsí akẹsọ̀gbẹ̀dọ̀ wọ́n ti rọ́sùn o àjáde inú ọmọdọ́ náà nìyẹn la ilaha illallah tó jẹ́ pé oṣù yìí oṣù abiyì ni oṣù kẹ́ni oṣù anú ni torí jẹ́ pé òní yìí gbogbo wọn tọ́lọ́run bá ti ní kọ́rọ̀ mi yìí ó dọ́dọ̀ rẹ̀ ló ní tó kẹ́yìn yìí àsìkò tó bá rí ń bẹ̀ nínú àwọn àsìkò ìbẹ́nu mọ̀ bá dáadáa lórí àlámọ̀rí àlámọ̀rí wa lórílẹ̀-èdè nàìjíríà kọ́lọ́n kó bá tún orílẹ̀-èdè yìí ṣe adébùkátà sí àwa mùsùlùmí àwọn ẹnìkan ní aládùn àlẹ́nu tó dọ́dọ̀ ọlọ́run bá direct ẹlẹ́sìn ní bẹ́ lọ́hùn kẹ́mí ní ń pè àwọn mùsùlùmí nìkan lápọ̀ ọlọ́run bá direct ọlọ́run bọ́ sí lóhun ó wa lóhùn إذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان أنا كايا lọ́wọ́n bá ní ọ̀yà nẹ́bí táwọn èèyàn mi bá ń bẹ àwọn ẹrúsìn mi bá ń bèèrè nípa mi lọ́wọ́ rẹ̀ sọ pé mo túmọ̀ wọn mi máa ń jẹ́ pé ẹ̀nà ọba pè mí pẹ̀lú má jẹ́ mọ́ tó bá pè mí ni o lọ́wọ́n bá tó sọ náà yára pé adìẹ òun ní á sì tẹ̀ jìbì lakọ̀ ẹ pè mí dá yín lóhùn ẹ̀dá àgbàjá sáadà fún orílẹ̀-èdè yìí orílẹ̀-èdè ń bẹ lọ́nú ewu ewu tó ga kábẹ̀lọ́ ọba nípa àwọn olórí wa kọ́lùn bọba lè kẹ́lọ́ kọba ṣàtúnṣe wọn àwọn tí ń bẹ̀ẹ̀ lọ́wọ́lọ́wọ́ bákanáà àwọn míì tí wọ́n bá máa débẹ̀ tí wọ́n máa darí wa lórílẹ̀-èdè nàìjíríà yìí kọ́lùn kọba gbọ́n wọn nínú kọba gbọ́n wọn lóde kọba wa gbé àánú sínú ọkàn wọn láti tútù kọ orílẹ̀-èdè yìí ká ṣe dáadáa orílẹ̀-èdè yìí bàjẹ́ púpọ̀ ọlùlẹ̀ yẹn púpọ̀ ọlùlẹ̀ yẹn púpọ̀ ẹni tí bá máa ń jáde lọ ni wọ́n rí ọ̀pọ̀lọpọ̀ àwọn a ní àlùmọ́ọ́nì ṣùgbọ́n wà ní nínú ẹni tó ní àlùmọ́ọ́nì jù lágbàáyé tí yà tó wá ń jẹ jù lágbàáyé ní ìlàwà láhàúláwọlá ọkọ̀ àtàlà ìbìlà àwọn orílẹ̀-èdè ní ọ̀pọ̀lọpọ̀ ti lọ lórí àlùmọ́ọ́nì tọ́lọ́ fún wọn pẹ̀lú tẹkinọ́lọ́jì ṣùgbọ́n wa àní kẹ̀kẹ́ sí kẹ̀kẹ́ tá a yà sí tó bá yẹ pé nípa agriculture gan ni la fẹ́ mójútó ni ó ti tó wa ṣùgbọ́n tó federal federal level yóò máa mójútó dáa ìbẹ́ni kọ̀ọ̀kan dìfìtà àwọn fẹ́dọ̀ gbé fún oúnjàmbá ni wá alábòsí ni wá àdá omi tá a múnú lóyìí ọ̀sàtúnṣe ọkàn wà àwa kí ló wà nílẹ̀ ká pín ni àbomi lẹ́dọ̀ǹgbẹ̀ pé àwọn ọmọ wa kẹta kẹrin kí ni wọ́n dé bá tí wọ́n máa jẹ lọ ronú sílé yìí rárá lórílẹ̀‐èdè yìí kí ló wà nílẹ̀ ká pín nígbà tí ó sì wá máa padà á sìn kankan mọ́ ń sìn ètò ìpé wàhálà ti fẹ́ máa bọ̀ díẹ̀ díẹ̀ ìní parọ́ ti hàn o àti orílẹ̀-èdè yìí ní ìdọ́gbọ́n tún fún dẹ́ẹ̀dẹ́ẹ̀dẹ́ yóò tí kì ní ọ̀bẹ́ fi yàtọ̀ hmm, ta fi rósù mẹ́fà sí ọlọ́mọdé orílẹ̀-èdè yóò ṣubú lọ́n dákun má jẹ́ ó ṣubú o bá a ṣàtúnṣe orílẹ̀-èdè yìí ló jẹ́ pé ó gbọ́dọ̀ bẹ lọ́wọ́n ọba lórí orílẹ̀-èdè yìí lápapọ̀ nàìjíríà bẹ lọ́wọ́n ọba fún nàìjíríà lápapọ̀ lẹ́yìn pọ̀ lásán kọ́lọ̀bọ̀ bá gbé àwọn èèkàn èèkàn àwọn olùmọ̀ àwọn olùmọ̀ ẹ̀sìn tí wọ́n tukọ̀ ẹ̀sìn yìí tí wọ́n darí ẹ̀ kọ́lọ̀kọ́ bá gbé wọn dìde pé ọlọ́run bó ṣe wọ́n ní olùmọ̀ lódodo lóòótọ́ àtàsólùmọ̀ èṣù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́n bá fáwọn olùmùsùlùmí lágbàáyé lákòótán àwọn mùsùlùmí lórílẹ̀ Nàìjíríà ládàáyẹrí àwọn olùmọ̀ ní ààyè tẹ́nìkọ̀ọ̀kan wà ládàáyẹrí àdáyẹrí tí ó máa tukọ̀ àwọn mùsùlùmí ìṣòro ń bẹ lórí àwọn mùsùlùmí púpọ̀ gan-an ìṣòro ń bẹ lónìí ìrìnrìn kọlọ̀n kó bá wà yẹn jú ẹ̀ ìjà bẹ lọ́wọ́n bá gidigidi fáwọn mùsùlùmí ni o kábẹ lọ́wọ́n bá kọlọ̀n bó mú kẹ wá fún ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí kábẹ lọ́wọ́n bá pé tí ọlọ́run bá bá mú kẹ dé kó lè tó ní bí wọ́n bá ń pín ètò iṣẹ́ ibo láti ríṣẹ́ lórílẹ̀-èdè nàìjíríà yìí látara pa àwa la pọ̀ jù àmọ́ ríṣẹ́ ṣùgbọ́n àwọn ọ̀kẹ́ ń bẹ tó wọ́n jẹ́ lẹ́sìn míì àwọn ti gbé wọ́n ti gbé gbọ̀ náà bí ìjọsìn wọn níjọsìn wọn wọ́n ti fi pe àwọn olórí olórí tí wọ́n níbẹ̀ tábájẹ́pá bá fẹ́ fi ojú wo ọ̀rọ̀ ẹ̀yà mẹ́sìn level àwọn dókítà ti ń bẹ lórílẹ̀-èdè yìí àwọn mùsùlùmí mélòó àwọn kẹfẹ́ mélòó pàápàá jùlọ tàbá tó wá wulẹ̀ yorùbá ládàáyárí lójú àyè ń bẹ̀ yẹn ó rí pé á ah, mùsùlùmí kéré bàjẹ́ àwọn kiri yóò lọ́pọ̀ jù wọ́n ti gba wájú wa gan tó sì jẹ́ pàwọn àlà ní bùkátà sáwọn àyè yìí àní bùkátà sí máa wá jẹ ní kẹtẹ ìbọn máa sọ̀sọ̀